Exercise 1A. Ìwé ìwé ni ọ̀pá ọ̀pá ni kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ni ìwé ìwé ni ọ̀pá. ọ̀pá ni kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ni ìwé ìwé ni ọ̀pá ọ̀pá ni. Exercise one b ẹ̀wù ẹ̀wù ni bàtà bàtà ni ọkọ̀ ọkọ̀ ni bàtà bàtà ni ọkọ̀ ọkọ̀ ni ẹ̀wù ẹ̀wù ni. Ẹ̀wù. Ẹ̀wù ni. Exercise 1C. Ọ̀bẹ. Abani, Iban, Ibani, Ìbọn Abani, Iban, Ibani, Ọ̀bẹ.